كمل كمل side. Just stay inside. Just stay inside. go, go, go. Take your shot. Alpha. You know that means I'll be new and I'll be new and new. Oh, yeah, yeah, yeah, yeah. dá me Dami, dami, coma, coma. Avec qui Alpha, any 200 on the stand, any 200 on the stand, and please, I want to roll, I beg, let's move. I beg, people go, people go, please. Now you can split yourself in two now, one on this side, one side on this side, and then the walkway to be free.

nàìjíríà No, no. bí Pablo Pablo from the interview straight to backstage, yes. please, yes. Uh, tell the media people, especially patient too. Nobody should mug, mug her folks.

Charles. Thank you. Leave that guy now. don't want him to interact. No, no, no. You no come down. Close that door now. Use your zoom, please. Let that shot. Thank you. Hi, everyone. Hello. This a quick picture if you want to. Oh, yeah, yeah. Ọlọ ajé. Ó fa ó wà ń bẹ̀, ó bí tí ó pọ̀ fa. Ó tóbi jù kó ló ga. Ó tóbi jù kó sílímù jù. Lájọ́ra. Ilé wọn nínú wọn. Ó pa ìpàdé òkú sí mi.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 Someone even said any shoe entered the hospitality, so we have a bad hotel. What do you think? I thought to myself that when you enter that hotel, then I was like, ah, yes, I Then I share any and be me like oh shit. Ladies and gentlemen, one more time, make some noise for the celebrant! Look for you wọ́n á ti lù ẹjọ́ lásìkò máa ń gbọ́dọ̀ máa sún ẹ mọ́lẹ̀ ni. a máa sún ẹ mọ́lẹ̀ very quickly Enola Badmus put your feet àgẹ̀tì rọrẹ ẹ̀fí làdó di kí fún mi peter malogun wà mí lánàá your five plus three complete. ẹni five plus three yẹn kí eight pack ni.

ìdí àgbákò ìdí àgbákò ó wà lábẹ́ kúta ìrọ ìlú ilé wa ọmọ abẹ́kúta ìgbéró wọ́ọ́rì ẹ̀ ṣe é ìdí òrò ìdí òrò ìdí òrò ìdí òrò ìdí ìdí òru. it's plenty. ọ̀nà àmọ́ ìṣòro ní ṣùgbọ́n. wàá níbẹ̀ bàárẹ̀ bàbẹ̀ ẹ̀jẹ̀ yìí o ṣáàpù ṣáàpù àfọ̀dé ìlú ṣe fà o. ọmọ ọdún àwọn apá ni wọ́n ti dàgbà o pírẹ́sì dàgbà ta solúwo hmm, orí ẹ̀ṣin wà ń bẹ̀ yìí. mo lè wá sí. nílò bàbá ti dàgbà. aláìwá ń lé gbẹdẹgbẹ. ọsọ pé bàbá àwọn bàbá àgbàlagbà. Everyone, let's get the party started. Make some noise for the lovers. Imagine someone, imagine someone ẹ mọ̀ pé bàbá dáko ní àwọn english o. ẹ bàbá mi. ladies and gentlemen. àwọn bàbá òyìnbó àwọn àgbáfó òyìnbó àwọn àyẹ̀bá jùlẹ̀ fún ẹ̀ ó lè dàgbà ẹ̀ ó sọ òyìnbó kan ìdàkọ̀ bí bẹ́ẹ̀ rẹ̀. Hey, Ablaze, how you doing? Our friend of the celebrity Move it up. I will, I'll bring it up. The pump. Where is How you doing? How you doing? We are looking good. Yeah. Why is DJ not blasting? Why is everything dry like that? Oh my god. I shake my shake. Is that not Latin? Anybody? Sorry. Hey yo, Mr. Latin, welcome, welcome, welcome, welcome. What's up, darling? How you doing? What's your Ah,

olówó tí mo rí tó wọ̀ sí ẹ máa wọ̀ sí pàṣẹ ṣe. ọ̀rẹ́ ṣẹ̀kẹ́ máa nà owó dé. ọmọlọ́tọ̀.